Praise the Lord. Hallelujah. Praise the Lord. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run á gbé ọ̀gá lọ́wọ́lọ́wọ́ báyìí forí ọ̀fẹ́. Ẹ̀mọ́ ìwọ fún iṣẹ́ agbára rẹ lórí ayé wa ìwọ la gbé ga ìwọ la yìn lógo a gbé ọgá fún orí ọ̀fẹ́ a gbé ọgá fún àánú ńlá a gbé ọgá fún ọwọ́ agbára rẹ ẹni mọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ Olúwa gbà tó pọ̀ nípa àti agbára hmm. Jésù gba ọpẹ́ jésù gbààyè olúwa gbọ́ ọpẹ́ olúwa gbààyè ẹlẹ́mọ israẹli gbọ́ ọpẹ́ olúwa gbààyè gbọ́ ọpẹ́ bàbá a ó sì yìn ọ́ a ó sì gbé ọ̀gá láì lórúkọ jésù kristi olúwa wa àmín ọlọ́run jẹ́ ká bẹ̀ ọlọ́run fún orí tó ṣe o. I want us to begin to thank the Lord for what He has done. Lọ́kà yín Jésù fún iṣẹ́ rẹ̀ lórí ayé wa gbogbo. I want us to begin to exhort Him and magnify Him for the grace of God for our life. Lọ́kà dúpẹ́ fún orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ wà láàyè the grace of being alive. Orí ọ̀fẹ́ wà láàyè the Lord that is with us ọlọ́run tó dóòtì wá the Lord that always for us ọlọ́run tó wà I want you to lift your voice and thank him. Mo fẹ́ kó gbóhùn ẹ Mama, I want us to thank the Lord for what he has done for you. Mo fẹ́ kó yin ọlọ́run fún ohun tó ṣe tó fi ayé rẹ ṣe. Mo kó gbéga fún àrà tó fi ayé rẹ dá ọba tó fi ayé rẹ dára rere let's lift our voice and just begin to thank him let's worship him jẹ́ kó jinlẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí i want us to thank him Jesus, ṣe o just thank him that jesus i thank you ẹnu mọ israẹli mo gbé ọ̀gá the king of kings i exalt you lord of lords i magnify you ọba ńlá tó pọ̀ nípa àti agbára gbogbo léde jésè a yàn án fún ohun tó ṣe olùgbà ló ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olùgbà ló ṣe dúpẹ́ lọ́wọ́ jésù olùgbà ló ṣe àkọ́dá ayé ohun gbogbo ìbẹ̀rẹ̀ ohun gbogbo exalt him magnify him gbé ohùn rẹ sókè kò yìn ín i want to thank him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí father will lift our voice to you ọlọ́run á ọ̀gá father will exalt you ọlọ́run á ọ́ father will honour you ọlọ́run á ọ̀gá just exalt him magnify him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ jésù olùgbàlà the king of kings the lord of lords olùtúsílẹ̀ olùdáǹdè. let's exalt him let's magnify him ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí jésù ṣú jésù ayọ̀ jésù ṣú dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ let's begin to thank him dúpẹ́ lọ́wọ́ ẹni tó thank the one that created you bẹ́ẹ̀ kó gbóhùn ẹ̀ sókè kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ olúwo ṣeun olúwo ṣeun o olúwo ṣeun o olúwo ṣeun o olúwa mo yàn ọ́ olúwa mo gbé ọ ga olúwa ẹni mọ Ísírẹ́lì mo gbé ọ ga olúwa ẹni mọ Ísírẹ́lì mo yàn ọ́ fún iṣẹ́ agbára tó ń ṣe fún iṣẹ́ ìwòsàn tó ń ṣe fún iṣẹ́ ìtúsílẹ̀ tó ń ṣe lọ́nà ayé mi dúpẹ́ o fẹ́ kó yin ọlọ́run just thank him èèyàn bá mú ọlọ́run kó yin kó ẹni tó bá mú rẹ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó gba ọpẹ́ ó gbà yín he told us when we are coming that we should come with thanksgiving in our heart ó sọ fún wa tá a bá ń bọ̀ ó ní ká wá pẹ̀lú ọpẹ́ ni ọpẹ́ rẹ dàwájú ọlọ́run oh where is song of your praise pé kó fi ọpẹ́ fún ọba tí àánú rẹ̀ dúró láéláé ọba tí ò gbàgbé wa ọba tí òjò sọnù ẹni wọn Ísírẹ́lì tí òjò rá ọba tí òjò bàjẹ́ thank him sọ pé olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọgbà olúwa mo dúpẹ́ ọpẹ́ ló gbà á olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ sọ bẹ́ẹ̀ olúwa mo dúpẹ́ lord i thank you lord i praise you say it from your heart olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ say it from the bottom of your heart say it pé olúwa mo dúpẹ́ o olúwa mo gbé ọ fi ọpẹ́ fún ọlọ́run yìí àánú rẹ̀ dúró lálá lórí ayé rẹ̀ àánú rẹ̀ dúró lálá lórí ayé ọmọ rẹ̀ sọ pé olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ olúwa mo dúpẹ́ ẹni tó mọ oore rẹ̀ kó yìn ín ẹni tó mọ ìyanu rẹ̀ kó gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí sọ pé olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ I lift my voice to you I thank you Lord Jesus olúwa mo dúpẹ́ o olúwa mo gbé ọ ga olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ ga somebody thank him bless the lord exalt jesus from your heart gbé ọlọ́run ga láti ọ̀nà ọkàn rẹ olúwa mo dúpẹ́ sọ bẹ́ẹ̀ say it lord i thank you lord i praise you say it from the bottom of your heart sọ láti inú ọkàn rẹ sẹ́ pé olúwa mo dúpẹ́ olúwa mo gbé ọ ga ibi tó bá yé mi dé ibi tó bá yé mi dé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ pé olúwa mo dúpẹ́ o olúwa mo gbé ọ ga ọba tó bẹ́ẹ̀ rìn ọba tó bẹ́ẹ̀ rìnrìn àjò náà oh thank you holy spirit somebody exalt him magnify him thank you holy spirit jésù ṣé o jésù ṣé o. Jésù ṣe o àti rọ́bà ọjọ́ ti pẹ́ àti ìrìnjì òyò náà ti jìn o irú ọba bí Jésù kù má sí o ó nìkan ọba tá irọ bí àdúgbò àti rọ́bà ọjọ́ ti pẹ́ ò bàbá. a ti rí ìjòyè ọ̀nà ti jì o. irú ọba bíi Jésù kò máa sí o. òun nìkan lọ́ba táyé rọ̀ jìyà gbogbo. a àti ìnáwó bá ọ ọjọ́ ti pẹ́ ọwọ́ rẹ dà. àdírìjòyè ọ̀nà jíjì ìjọ ọ̀pẹ rẹ dà. irú ọba bí Jésù máa sí o. òun nìkan lọ́ba táyé rọ. ọ̀pẹ rẹ dà níwájú ọlọ́run aláyé. abániṣe tó mọ̀ ṣe sẹ́ẹ́. dúró tẹni tó dúró tayé rẹ. ó tọ́pẹ́ ó jọ pẹ́ lọ bàbá mi. mo fẹ́ kí gbogbo ọkàn rẹ kó yin ọlọ́run sẹ́. mo fẹ́ kó gbégbá sẹ́ mo fẹ́ kó fìyìn fún. abániṣe. àti agbára o mo ní Jésù yá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo kúrò ó ayé mi padà sẹ́ẹ́ ẹ yẹrẹ. yíra mi padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣàánú fún ọ ọba tí ò fi ọ́ lẹ̀ bó tẹ̀ bó ṣàpò ọba tí ò dẹ̀yìn lẹ́yìn rẹ olúwa mo dúpẹ́ o ọba tó wá mi rí padà the lord that never give up on you bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ó fi ninety nine lẹ̀ ń wá wọ̀ kiri wo question yẹn ṣó right ṣá ṣóńtẹ kó ṣe nu ẹwà wa oníkan ló kù ẹfì ó kù ẹjọ́ máa lọ ó ti o ó fi ninety nine lẹ̀ ó wá ìwọ kan bẹ́ẹ̀ ni ó ṣe bàbá ó fi ráàyè mi padà mo ní ọgbà ògo kú o Jésù jọ ṣẹkẹ ṣẹkẹ mi òkú ó sọ mí dáláyé. Ájára bíyébíyé ni lórí rá mi padà. Sọ fún Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my sin Lord forgive me nǹkan kan ló lè dènà ọlọ́run tó lè dènyàn lọ́dúnwájú ọlọ́run òun náà ni ẹ̀ṣẹ̀ nínú ayé ènìyàn sin in our life mo fẹ́ kó wá sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ I want you to tell him this hour olúwa dárí àṣírídì èmi jì Father forgive me all my sin ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ ọlọ́run kí a lè máa bẹ̀rù rẹ̀ ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ ọlọ́run kí a lè bẹ̀rù ọlọ́run yìí fẹ́ kó porúkọ Jésù màmá bíi tó wà sẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi olúwa dáríjì forgive me all my sin ẹ jẹ́ kí ayé mi kó àánú lágbà let my life receive the forgiveness from you ẹ̀jẹ̀ àdáàgùntàn ìtaata lórí àgbélébùú orí ẹ̀jẹ̀ àgùntàn ọlọ́run ẹni tí kò lẹ́ṣẹ̀ ó wá láti ìlú ògo ó kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ ọ̀dọ̀ ọlọ́run ẹni tí kò lẹ́ṣẹ̀ ó ó wá láti ìlú ọ̀run ó kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ ọ̀dọ̀ àgùntàn ọlọ́run jésù ẹni tí kò lẹ́sẹ̀ sá ó wá láti ìlú ọ̀run ó kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ ọlọ́run ṣe ìdájọ́ èèyàn náà ẹni the garden of Eden nínú ọgbà ọgbà Edeni ni ọlọ́run ti ṣe ìdájọ́ fún ènìyàn the Lord have judged man ó ti pe ìdájọ́ fún èèyàn pé ó ní erùpẹ̀ ṣáà ní ìwọ ìwọ padà pé ìwọ padà du erùpẹ̀ o sọ pé yẹn o ó ní erùpẹ̀ ṣáà ni wọ ìwọ padà di erùpẹ̀ ọlọ́run pé ìdájọ́ sórí èèyàn ṣùgbọ́n jésù ó wá fi ẹ̀jẹ̀ san gbèsè yẹn lè san man cannot pay it obìnrin lè san fún ara rẹ̀ náà ló tún wá san gbèsè yẹn pé nítorí o lè ṣe ni pé kó o fi ìjẹ́ tèmi ra wọn padà to restore all back to God ohun tó ṣe fún wa lórí igi àgbélébù nìyẹn ó san gbèsè yẹn padà ká lè ní àyè padà níwájú ọlọ́run so somebody lift your voice and thank the Lord for the grace that been given to you lẹ́kẹ̀ kan kó gbóhùn rẹ̀ sókè fún orí ọ̀fẹ́ tó rí gbàṣẹ́ ọwọ́ àánú ọlọ́run tó wáyé rẹ̀ rí let's celebrate Jesus and thank him for that word and thank him for that grace lẹ́ka gbóhùn wa sókè ká yan ọlọ́run yìí Lord Jehovah God I bless your name ọlọ́run mo yìn ọ́ fún orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá olúwa mo yìn ọ́ fún àánú ńlá Lord I thank you Lord I worship you I lift my voice to you mo yìn ọ́ fún orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ tó ga lórí ayé mi for the grace that is sufficient for me fún orí ọ̀fẹ́ ńlá èyí tí ayé mi rí gbà somebody thank him gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ká tó lọ jìnnà is it the line breaking off right those on showers of blessing no those on YouTube and Facebook ṣé line yẹn ń break ká tó lọ jìnnà ká tètè dágbọ́n sí pápápá is it the line breaking off right ẹ sọ fún mi tó dé I can see something going on here ṣé line yẹn ń break àbí those can you hear me reply please. Should and break off, right? On on thing. Yes. Okay. Thank you. I'm going to stop this one and I will come back again. Mark Padawa, Mark Piley. Because let me do that quickly. Because I don't want it to just, you know, you know, I want us to focus. And secondly, everybody go and get your sword. We will get a sword in your hand. Any iyo ìyọ̀ lọ́wọ́. I'll be right back now. I'm coming back right now let me just change this thing quickly. I know I can see the line is breaking up. I'm stopping this one now. Enter a lórí showers of blessing or lórí lórí radio. I, I, I know that one is not breaking up. Abi? Okay. Uh, okay. Okay. I'm stopping this one now. And um, I'm coming back now with uh, with another one. Okay. Praise the Lord. ẹ̀yin tẹ́ ṣì lè gbọ́ mi praise the lord hallelujah ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iṣẹ́ ìyanu rẹ̀ ṣẹ́ orúkọ jésù kí ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ ayé rẹ̀ sọ fún ọlọ́run olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí ẹni máa israẹli fẹ̀jẹ̀ ńlá rẹ̀ tún mi ṣe I want you to open your heart and pray say lord the lord redeem my life with your blood olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ̀ tún mi ṣe Somebody begin to plead the blood of Jesus over your life. Bẹ́ẹ̀ kò bèrè fún ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ kò pè fún ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn. Èyí tá a fi wé ayé ẹni wẹ̀ mí lónìí. Ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wé ayé mi. Bẹ́ẹ̀ kò porúkọ Jésù dáadáa mi tó wà. That the blood of Jesus ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wé ayé mi. Lọ́nlanu kó gbàdúrà. Somebody pray. Ikaba Ishateria orúkọ Jésù dáadáa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn fi ayé mi lónìí ask the blood of Jesus Christ to cleanse you olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí orúkọ Jésù dáadáa olúwa fẹ̀jẹ̀ ńlá wẹ̀ mí orúkọ Jésù Father let your blood wash me in the name of Jesus olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí lánàá kó pe Jésù dáadáa ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wé ayé mi ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wé ayé mi ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wé ayé mi ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wé ilé mi porúkọ Jésù ọmọlọ́run ńlá ni kò gbàdúrà kí ẹ̀jẹ̀ ńlá ni kò wẹ̀ ọ́ kí ẹ̀jẹ̀ ńlá ni kò wẹ̀ ọ́ kí ẹ̀jẹ̀ ńlá ni kò wẹ̀ ọ́ kí ẹ̀jẹ̀ ńlá ni kò wẹ ayé rẹ sẹ́ porúkọ Jésù dáadáa kí ẹ̀jẹ̀ ńlá ni kò tó ayé rẹ ṣe olúwa fẹ̀jẹ̀ rẹ̀ mí ẹ̀jẹ̀ rẹ̀ olúwa let the blood of Jesus cleanse you olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí porúkọ Jésù dáadáa olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí porúkọ Jésù porúkọ Jésù porúkọ Jésù porúkọ Jésù ẹ̀jẹ̀ mi. ẹ̀jọ̀ àgùntàn wẹ ayé mi ẹ̀jọ̀ sọ fún Jésù dáadáa ẹjẹ náà ni kó wẹ ọ ẹ̀jẹ̀ náà ni ọmọ rẹ ẹjẹ náà kó wẹ ọ lórí iṣẹ rẹ ask the blood of Jesus Christ to cleanse you béèrè fún ẹjẹ náà ẹyọ ọ̀dà àgùntàn tí ń wẹ ayé ẹni porúkọ Jésù dáadáa náà wá wẹ olúwa fẹ̀jẹ̀rẹ̀ tú mi ṣe gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa mo fẹ́ kó tún béèrè fún ẹ̀jẹ̀ náà ìwọ ẹ̀jẹ̀ jésù èyí tá a ta sílẹ̀ lórí igi àgbélébùú ìwọ ẹ̀jẹ̀ jésù èyí tá a ta sílẹ̀ lórí igi àgbélébùú wẹ ayé mi lónìí wash my life today wẹ ayé mi lónìí wẹ ilé mi lónìí wẹ ayé ọmọ mi wẹ ọ̀nà mi porúkọ Jésù ẹ̀jẹ̀ náà kó wẹ ọ́ ẹ̀jẹ̀ náà kó wẹ ọ́ ẹ̀jẹ̀ náà kó wẹ ọ́ ẹ̀jẹ̀ náà kó ọ́ o ẹ̀jẹ̀ náà kó wẹ ọ́ ẹ̀jẹ̀ náà kó wẹ̀ mí rẹ wẹ̀ mí ńlá rẹ wẹ̀ mí Jésù dáadáa kó fi ọ́ tilétilé kó lánàá kó gbàdúrà olúwa fi wẹ̀mí tilétilé olúwa fi wẹ̀mí tọmọtọmọ olúwa fi wẹ̀mí tilétilé porúkọ jésù dáadáa kó olúwa kó fi wẹ̀ ọ́ tilétilé kó fi ẹ̀jẹ̀ náà wẹ̀ ọ́ tọmọtọmọ somebody lift your voice to God lánàá kó pe jésù mo ní kó fi wẹ̀ ọ́ tilétilé ni mo ní kó fi wẹ̀ ọ́ tọmọtọmọ lánàá kó sọ fún jésù olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀mí tilétilé. Oya oya oya oya, óyá lanu kó o pe jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí tilétilé olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí tọmọtọmọ gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa borúkọ jésù ẹ̀jẹ̀ jésù dà lé mi lórí lónìí kí gbogbo àmì kámi kó fi ayé mi sílẹ̀ borúkọ jésù ẹ̀jẹ̀ Jésù dàlémi lórí lónìí kí gbogbo àmìkámì kó fi ayé ọmọ mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù dàlémi lórí lónìí kí gbogbo àmì gbèsè gbogbo àmì tìjú kó fi ayé mi sílẹ̀ mẹ́kọ̀ọ́ porúkọ Jésù mi tó wà ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn kó dàlé ọ lórí sọ fún Ọlọ́run olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó dà lé mi lórí gborúkọ jésù ẹ̀jẹ̀ ọlọ́run ẹ̀jẹ̀ jésù dà lé mi lórí lónìí gbogbo àmì tá a fi sí mi lára parẹ́ gborúkọ jésù gbogbo àmì àṣetì parẹ́ o gbogbo àmì àmúbọ̀ parẹ́ gbogbo àmì gbèsè parẹ́ gborúkọ jésù gbogbo àmì kámi kó parẹ́ lónìí sọ fún jésù kí ẹ̀jẹ̀ rẹ̀ kó dà lé ọ lórí kí gbogbo àmì gbogbo àmì tí ayé fi sí ọ lára tí òfin ọkọ tó òfin ọmọ bí gbogbo àmì tìjú tell the blood of Jesus ẹ̀jẹ̀ Jésù pa gbogbo àmì rẹ̀ ọmọlọ́run lanu kó gbàdúà sọ fún ẹni tó ní ọ lọ́wọ́lọ́wọ́ àmì àṣetì ni kó parẹ́ fún mi o àmì àmúbọ́ ni kó mú kúrò ní ọ̀nà mi gbogbo àmì àṣetì ni kó parẹ́ fún mi in Jesus name we pray mo lérò pé anna please tell me if you can hear my voice so voice here is coming good to you please let me know is it the voice coming good ṣé the voice coming good ẹ má bínú that i'm asking this question because you are the one that is listening ẹ̀yin lẹ ń gbọ́ mi please you know the, is the, the voice coming good to you you know ẹ ká pe orúkọ jésù sẹ olúwa ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí onítòun bá lè rí ẹ̀jẹ̀ náà agbára ń bẹnu ẹ̀jẹ̀ náà agbára ń bẹnu ẹ̀jẹ̀ náà there is power in that blood agbára ń bẹnu ẹ̀jẹ̀ Jésù there is power in that blood tí agbára ń bẹnu ẹ̀jẹ̀ Jésù yẹn bẹ́ẹ̀ kó wá sọ pé kí agbára ti ń bẹnu ẹ̀jẹ̀ Jésù kó wá dáwọ́ lé ọ báyìí the power in that blood touch my life agbára ti ń bẹnu ẹ̀jẹ̀ Jésù tú ayé mi sílẹ̀. The power in that blood redeem my life. Agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù. The power that's in that blood. Já gbogbo èdè ayé mi. Break the yokes of my life. Agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù. Já gbogbo èdè ayé mi. Breaks every yoke that's in my life. Agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù. Já gbogbo èdè ayé mi. Breaks the yoke that's in my life já gbogbo èdè táyé fi dè mí gbogbo èdè àìní gbogbo èdè gbèsè gbogbo ohun tó jẹ́ èdè kádáwó lé orí kan kó mọ́ láṣeyọrí tell the power that's in the blood agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù ó yá já gbogbo èdè ayé mi breaks every yoke that's in my life já gbogbo èdè ayé àwọn ọmọ mi ó yá níbo ló wà sẹ́ agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù ó yá já gbogbo èdè mi porúkọ jésù agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ jésù agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ jésù agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ jésù the power that's in the blood the power that's in the blood the power that's in the blood the power that's in the blood the power that's in the blood porúkọ jésù kó já gbogbo èdè lọ́wọ́lọ́wọ́ yìí the power that's in the blood. agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù já gbogbo èdè ayé mi jẹ́ kí gbogbo èdè àìní jáde borúkọ Jésù jẹ́ kí gbogbo èdè gbèsè jáde agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù borúkọ Jésù agbára kan bẹ́ẹ̀ ìwọ ló ó di mímọ̀ fún ọ agbára tí ń bẹnu ẹ̀jẹ̀ Jésù já gbogbo èdè ayé mi màá sí tètè níbo kàpàyàbà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. olúwa wa má gbàgbé kó wá pín fún ọmọnìkejì ẹ lọ́wọ́ báyìí o mo fẹ́ kó o ṣí ju àtẹ̀yìnwá lọ ẹ o mo fẹ́ kó o ṣí ju àtẹ̀yìnwá lọ mo fẹ́ kó o pe ọmọnìkejì ẹ wọlé fifteen times ní kó o ṣí ẹ. àbáwọn kan bẹ n ò fẹ́ láyé mi mọ́ àbáwọn kan bẹ n ò fẹ́. is ẹlẹ́dá mi wo bí bíbò ṣe ń gbàdúrà má jẹ́ káyé mi wípé ọlọ́run dá ayé fẹ́ rí òkú rẹ̀ nú ayé mi torí mo ti pè ọlọ́lọ́run mi kò sọ fún wọn pé o lè bá mi fún gbogbo mo ní agbára ń bẹ lọ́wọ́ ìlú. bẹ lọ́wọ́ rẹ kí ogun ilé wọlé lónìí let this battle come to an end o God olúwa jẹ́ kí ìdààmú mi èyí tó farasin ìdààmú mi tó farahàn olúwa jẹ́ kó wọlé lónìí all your battles in any area the one that is hidden ilé èyí tó farahàn that reveal himself ilé èyí tó dámọ̀ ilé èyí tó dámọ̀ olúwa fi òpin sí ogun tí ń jayé mi olúwa fi òpin sí n ti ń dààmú ayé mi ẹ po orúkọ jésù olúwa fi òpin sí ẹ po orúkọ jésù sẹ ohun tó fún ọ ní ìrònú ohun tó fún ẹ ní ọgbẹ́ ọkàn yẹn ní orúkọ jésù ẹ gbàdúà olúwa fi òpin sí ọlọ́run lanu kó gbàdúà sẹ òpin dé bá ogun ayé mi lónìí òpin dé bá ìjà mi lónìí po orúkọ jésù gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù olúwa gbàgbára lọ́wọ́ alágbára tí ń lo agbára ẹ̀ lórí mi ẹni tó ní kó kéré pẹ̀fílẹ̀ ọmọ ìkéré nìna a máa fìyà jẹ́ the one that look at your life they say that they going to torment your life olúwa gbàgbára lọ́wọ́ alágbára èyí tí ń lo agbára rẹ̀ lórí ayé mi sẹ́ ẹni tó ní pé ẹ̀fílẹ̀ kò lè ríṣẹ́ níbo ló ti fẹ́ rí iṣẹ́ táwọn ti tì pa lóòótọ́ tẹ̀yìn ò sì múra wọn ti pa lóòótọ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tán ti tìpa ẹnìkan tó ẹnìkan mò ń bẹ ohun tí mò ń wò yìí ohun tán fi ń nà ọ́ ìgbálẹ̀ ẹyọkan ìgbálẹ̀ ẹyọkan báyìí náà fi ń nà ẹ́ mò ń bẹ nìkan sọ̀rọ̀ i'm talking to somebody òṣùṣù kò ń ṣe òṣùṣù ọwọ́ kò ń ṣe òṣùṣù ọwọ́ ẹyọkan náà ọwọ́ that little òun náà fi ń nà ọ́ ẹyọkan báyìí ni ẹyọkan kò ń tiẹ̀ ń ṣe òṣùṣù ọwọ́ ìgbálẹ̀ ẹyọkan ẹyọkan náà ẹ̀ kan kí the broom you know that brooms ẹ̀yin tẹ́ tẹ́ wà láfíríkà ẹyọ kan nú ẹ̀ lẹ́gbà ẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni mo wí fún ọ ẹ̀ nú ẹ̀ ohun tó sì tí ẹyọ kan yẹn ń fún ọ ó ìdààmú tó ń gbé wá ó lágbára lọ́pọ̀lọpọ̀ ẹ porúkọ Jésù ẹ gbà mí jó sọnù lónìí Olúwa gbà mí lọ́wọ́ lágbára tó ń fìyà jẹ mí mo sọ pé kò sí ogun láti ìbẹ̀rẹ̀ ayé wa lóògùn ti wà lọ wò dáadáa abraham ní tiẹ̀ bẹ́ẹ̀ ni joseph ní tiẹ̀ jésù gangan ní tiẹ̀ wọ́n gbógun tì í ẹni tó bá lógo láyé ayé máa ń dìde mọ́ ìṣẹ́gun tí ẹni kò béèrè fún ẹ porúkọ jésù olúwa gbàgbára lọ́wọ́ alágbára èyí tí ń lu agbára rẹ̀ lórí ìmí lónìí ẹni tó tó ń rore tó tó kò fẹ́ gbọ́ orere tí ò fẹ́ jẹ́ kí orere yàn dá olúwa gbàgbára lọ́wọ́ alágbára ètí ń gbé ogun ti ayé mi somebody open your heart to God sọ fún ọlọ́run olúwa gbàgbára lọ́wọ́ alágbára ètí ń lo agbára rẹ̀ lórí ayé àwọn ọmọ mi orúkọ jésù sẹ́ alágbára tó fẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀ ní orúkọ jésù alágbára tí ò fẹ́ kó ní ìfọ̀kàbalẹ̀ gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹnìkan mo ń wò yín i'm looking at your name tí bá tó bá ṣe díẹ̀ bóyá mo lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ díẹ̀ hallelujah ẹnìkan mò ń tó wà ní àdúrà wà lórí mò ń wo tí ó bá ṣe díẹ̀ mo tún lè sọ orúkọ yín fẹ́ kan let me just use that word Bọ́kọ́sọ́ hmm. Doyin hallelujah hmm, ẹ jẹ́ ká ṣe máa gbàdúrà lọ hallelujah ẹ pe orúkọ Jésù àníṣe Ọlọ́run tó pọ̀ ní pàtàgbára olúwa gbàgbára lọ́wọ́ alágbára ìtìlú agbára rẹ̀ lórí ìmísẹ́ alágbára tó ní kò sí ọ̀nà táwa ní kò sí ọ̀nà kò sí ọ̀nà ò bá àmọ̀ ẹ̀yàn jù bẹ́ẹ̀ lọ ò bá àmọ̀ ò bá àmọ̀ Buhari ó àti Buhari ò bá jọ máa sọ̀rọ̀ báyìí pẹ́ ló Trump ò bá jẹ́ nébọ̀ ẹ̀ kò ní rí ọ tálágbára bá ń agbára ẹ̀ lórí rẹ̀ ẹ porúkọ Jésù Lord de deliver me from the power of the strong man. David Dáfídì náà sọ, ó ní Olúwa gbà mí lọ́wọ́ ogun tó jù mí lọ. That means there's some battle bigger than you. Àwọn ogun kan máa ń ju ayé ẹni lọ, Ọlọ́run lèèyàn máa ń sàtọ̀. Ẹ pọ orúkọ Jésù lọ́wọ́ ìjà yìí, lọ́wọ́ eléyìí tí mo wà lórí àwọn ọmọ mi. Olúwa gbà mí lọ́wọ́ eléyìí tí Sátánì bá mi dé. Olúwa gbà mí lọ́wọ́ ohun tó o lè ṣe nǹkan kan sí àbí kó máa wòran kí ló fẹ́ ṣe o ò lágbára lórí ẹ kò ṣe é change kò ṣe é mú kúrò kò ṣe é tì kúrò ó sì wà ń bẹ ẹ porúkọ Jésù ó ní mo gbé tọ̀ wá Olúwa gba agbára lọ́wọ́ alágbára ètí lu agbára ẹ lórí ayé mi sẹ́ Olúwa gba agbára lọ́wọ́ alágbára ètí lu agbára ẹ lórí ayé àwọn ọmọ mi ẹni tí ò fẹ́ kó ọkàn rẹ balẹ̀ alágbára tí ò fẹ́ kínú rẹ dùn alágbára tí ò fẹ́ kó ráṣeyọrí alágbára tí ò fẹ́ kó bímọ ní orúkọ Jésù alágbára tó mú gbogbo lé fún ọ ní orúkọ Jésù ètí ń bẹ lé ìyá ètí ń bẹ lé bàbá láàrin ọ̀rẹ́ nínú ìjọ Ọlọ́run ní orúkọ Jésù láàrin àdúgbò ẹ ti ń jayé mi níyà ní orúkọ Jésù ẹ ti ń jayé mi níyà ní orúkọ Jésù ẹ ti mú gbogbo ẹ tó mú gbèsè sí ọ gbèsè ni gbogbo nǹkan tó bá ń ṣe gbèsè ló máa ń já sí wọn bá kó one million fún ọ wà á rí pé gbèsè náà ni ayi mọ kárí pori stark orúkọ Jésù Olúwa gbà mí lọ́wọ́ alágbára yìí ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ ìgbèkùn yìí open your mouth and pray kó o tó lè gbádùn oore láyé o láti kó omi tó wà yẹn rẹ ní orúkọ Jésù kó o tó lè gbádùn oore láyé before you enjoy that thing that good thing in your life you must come out of where you are kó o tó lè gbádùn oore láyé ó dẹ kó o jáde nínú ipò ẹrú láyé ní orúkọ Jésù ká àwọn ọmọ Ísírẹ́lì kó o tó lè gbádùn ètò Ọlọ́run wọ́n kúrò ní Egypt ni ó dẹ kí ayé rẹ kókò mbẹ ẹ pọ orúkọ Jésù ó yá mò ń bọ̀ lónìí Olúwa tú sílẹ̀ olúwa tú mi sílẹ̀ o olúwa tú mi sílẹ̀ bá gbára òkùnkùn jẹ bá mọ̀tá jẹ gbọ́ àdúrà ní orúkọ jésù kìsì olúwa wẹ́ pọ̀ orúkọ jésù ayíre dànù tí ń bẹnu ayé mi o kò yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́ta ti bèrè fún ọlọ́run ti yàǹda o gbà tó bá dé ọlọ́run ọlọ́run á ṣe pé lórí lákòókò bá mo ti fún ẹ nìkan báyìí mo ti rángẹ́lì kó wá fún ẹ i send my angels to you and the bible confirm it olúwo ṣe fún mi olúwo dá mi lóhùn olúwa ti ṣe fún ọ olúwa ti dẹ́ ẹ lóhùn alágbára ni òjò orí gbà. I told us I always look at this very scripture very well the book of Daniel go and study that scripture it reveals to us things that is going on in the spirit ó ṣojú wa sí ohun tí that's only scripture that I can see that reveal things to us that is happening in the spirit òun ló ṣí ojú wa sí ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀mí lórí ìbéèrè ènìyàn Daniel ó gbàdúrà béèrè pé ní ojú ẹsẹ̀ kò tẹ̀ tí ì parí wọ́n ti pé áńgẹ́lì kan ó yá wá lọ gbére fún wá lọ gbére fún lọ fún Daniel ohun tó fẹ́ mọ̀ yẹn ẹ lọ fún at the first day ó ní béèrè pé the first day that is open his heart to knowledge and wisdom ó fẹ́ mọ̀ nǹkan kan ni pé olúwa kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run sọ pé kán lọ sọ fún kán lọ sọ kí nìyẹn fún <laughs> ṣùgbọ́n twenty one days kò tí ì rí nǹkan kan ìgbà míì ló fẹ́ gba áńgẹ́lì láti wọ ṣẹlẹ̀ áńgẹ́lì yẹn á ń ṣàlàyé fún pé nǹkan kan ṣẹlẹ̀ lójú ọ̀nà ni bó o ṣe ń gbèrè bò á fún ọ ní olórí ogun pàṣà ló ní kí n má gbé fún ẹ o ló mú mi mọ́lẹ̀ bí o tí ò jẹ́ kí n wá gbé fún ọ àṣùgbọ́n Máíkẹ́lì olórí ogun ó wá ràn mí lọ́wọ́ lágbè mí níjà kí mákẹ́yì tó lè dá sí àìdẹ́kun àìdẹ́kun dáníẹ́lì ìdí tí wọ́n mú pé má ṣe dákẹ́ do not weary má dákẹ́ má dákẹ́ lóògùn rẹ̀ mo ní má dákẹ́ ni ogun ogun kínú ogun rẹ̀ má dákẹ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ ṣáà máa jù ú máa máa ẹ bẹ́ẹ̀ ni kóra máa mú pápá àpà máa jù wẹ́rẹ́wẹ́rẹ́ má dákẹ́ lóògùn ẹ o òpin yẹn dákẹ́ kò lè borí nǹkan kan báwo ló ṣe fẹ́ borí ẹ̀ tí yẹn dákẹ́ pé mo dákẹ́ olúwa ò ṣe ẹ ọ̀dà kí ló wá fẹ́ ṣe olúwa ò dáhùn tí ń gbàdúrà rẹ when you pray and you don't see anything trace yourself back tó ẹsẹ̀ rẹ padà and see kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run dájú pé òun ó ràn ọ́ lọ́wọ́ I realize sometimes we want it mo pọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí mo pọ̀ ní pé ọlọ́run gbà mí àròkò dákẹ́ kò dákẹ́ ó ń bọ̀ ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ o ti parí kò parí olódùmarè ń bọ̀ aleluya torí pé alágbára ẹni tó ṣèlérí kò lè parọ́ fún ọ àní orúkọ jésù ìwà gbára olùdènà ìwà gbá ti ń fa orin sẹ́yìn inú ayé mi ẹni tó fẹ́ kọjọ́ lọ mọ́ mi lọ́wọ́ o ó mọ̀ pé gbà díẹ̀ lèèyàn ní láyé ọjọ́ lọ kẹ́kẹ́kẹ́ ló máa rìn yìí kàpàrú sàtà kàbàyàbà máa ń sòtó pẹ̀lú tẹ̀kẹ́lẹ̀ ẹ̀ ń dalabaku sàtẹ́lẹ̀ bò ó mọ̀ bẹ́ẹ̀ ẹ ẹ ẹ ẹni ẹ mọ̀ pé àkókò díẹ̀ ló ní pé gbogbo àpè gbogbo ẹ̀ ó dà ní ìsìn kò yọ mọ́ monthly monthly kò jáde mọ́ o ẹ porúkọ Jésù alágbá tó fẹ́ fi àkókò mi ṣòfò ní orúkọ Jésù alágbá ní kọjọ́ lọ mọ́ mi lọ́wọ́ o that strong man I want to waste your time ó mọ̀ pé o ti wà lórílẹ̀‐èdè yẹn ó fẹ́ kọjọ́ lọ́mọ lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa dójú ti ìpinnu wọn tì wọ́n Olúwa dójú èrò wọn tì wọ́n ní orúkọ Jésù ìpinnu wọn their thought their plan èrò wọn lórí mi ibi tí alágbára dúró sí ìtọ́dúrí sí dèmí pé ẹ fi lẹ̀ ọjọ́ ayọ̀ rẹ̀ làwọn dóde àìlè káórì páórì ṣáìlà alágbára tó dó dèmí alágbára tó dó lórí ọmọ mi ẹ̀yin ogun ọ̀run o ó yẹ bá ń dójú tì í ọmọ náà lanu kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù alágbá tí ń tí ń fari ayé mi sẹ́yìn níbo ló wà màmá alágbá tí ń dènà ayé mi ó yẹ olúwa dójútì dójútì dójútì dójútì dójútì dójútì dójútì dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà dójútì olùgbàlà gbàdúrà dójútì alágbára tí ń fari ayé mi sẹ́yìn alágbára tí ń fari ayé mi sẹ́yìn gbàdúrà sẹ́ alágbára tí ò fẹ́ kiri ọjọ́ ayọ̀ mi ní orúkọ Jésù alágbára tí ń fi àyè orere jẹ mí alágbàjọ foore dùn mí mọ́nà ńlá ni kò gbàdúrà that strong man that is tormenting your life that strong man that is punishing your life that strong man that is saying no to your blessing alágbà tí ń fọwọ́ ago sẹ́yìn alágbà tí ń fọwọ́ ago sẹ́yìn alágbà tó ní kọjọ́ lọ́mọ mi lọ́wọ́ o ní orúkọ Jésù alágbà tó ní kò ń ṣojú òun ní orúkọ Jésù Olúwa dójú tì ohun tí mo béèrè ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ̀yàn dá ask the Lord that heaven to supply ó yẹ gbé ohun tí mo béèrè lé mi lọ́wọ́ o ní orúkọ Jésù ohun tí mo kanlẹ̀kùn rẹ̀ ní orúkọ Jésù ẹ bá ń ṣílẹ̀kùn búàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ tí ì pin tó ẹ má jẹ́ ká tún kó tún dìjà mo ní look at me I look I look at your numbers mo ní tí olúkàkú bá ṣe tiẹ̀ ní fifteen times ó máa jólè tẹ̀ tí mò ń wòye lọ́nà àbí bóyá àwọn èèyàn láìkí ẹ̀ ní bóyá. <laughs> àbóyá ẹ̀ ń jù wọ́n sọ pé pé má jù <laughs> praise the lord it's okay hallelujah but do your best do your best do your best àdúrà ní ń gbà kò sí nǹkan tó ń gbà mo ní nínú ayé yìí bíi jésù ọgán sọ fún wa nínú ayé yìí ẹ ó rí ìpọ́njú o hmm. ìpọ́njú á jẹ́ nǹkan gidi ìkánjú á jẹ oúnjẹ nínú ayé yìí kò wá sọ bí tá a ti rí pé àwọn bá ti wá bè pé ó ya bàbá níbo láti máa ti wá rí o ìgbà tí Jésù lọ ojú àwọn ọmọ ẹ̀yìn ní gbẹgbẹgbẹgbẹ kò sí lè ti hàn panu gbogbo wọn pa gbogbo wọn pátá ni ìkan tó rọrí kú tẹ́pẹ́ ó sùn kú ó náà mọ ó mọ tójú ẹ̀ rí wọ́n jù sínú epo gbóná bàtọ́ jù sínú epo gbóná tán wọ́n tún wò pé ẹ ó kú ìwọ yìí wọ́n tún gbọ́ sílé rí kóso pátínọ́ọ̀mù pé ibẹ̀ ni kó kú sí kí ẹranko fàyà ibẹ̀ tí revelation ti wá fún the book of revelation ibẹ̀ lọ́run ti ṣí lójú láti rí ohun tó máa ṣẹlẹ̀ lọ́run ọlọ́run tí ò fi sílẹ̀ òun nìkan ló rọrí kú láàrin gbogbo wọn ilé tán gé ilé tán fẹ́ orí ẹ̀ pọ́ọ̀lù wọ́n gé orí ẹ̀ róòmù ni peter rome náà ti gé orí ẹ̀ james wọ́n pa ní india wọ́n pa ìbí ní ethiopia gbogbo wọn ló kú pátápátá gbogbo wọn pátá ló kú jésù ti sọ ọ nínú ayé yìí ẹ ó rí ìpọ́njú ó ní ṣùgbọ́n ẹ tújú ká òun ti ṣẹ́gun ayé ìṣẹ́gun ẹni kò wá béèrè fún lọ́wọ́lọ́wọ́ ìpọ́njú yìí tó gẹ́ olúwa olúwa ìdààmú yìí tó gẹ́ lórí ayé mi o ìpọ́njú yìí ti tó gẹ́ kò sọ pé ó rí kú ó ní ẹ ó rí ni ṣùgbọ́n ẹ sọ fún jésù sẹ́ẹ́ o gbàtọ́kọ́ mú james tán fẹ́ orí rẹ̀ gbogbo wọn dákẹ́ wọn ń wò <laughs> ah wọ́n ń wòran pé james wọ́n ti bẹ́ orí ẹ o wọ́n ti bẹ́ orí James o mo wọ́n dákẹ́ wọ́n máa ah, kí lélẹ́ iná délé yẹrẹ lọ́ọ́ sì pé ìgbà tó lé Peter mú pápá àpá kí ló gba Peter you all know the story kí ló gba Peter kí ló gba Peter wọ́n pe ọ̀run sí ni pé ah Peter ò gbúdọ̀ lọ o kò bá gé orí ẹ̀ sígbó ṣùgbọ́n yìí làbà àṣàtẹ̀rìà wọ́n gbàdúrà ọ̀run dá sí àdúrà ló máa fi pe ọ̀run kó dá sí tiẹ̀ lónìí ẹ pọ orúkọ Jésù ó yá ó yá ẹ dá ìpọ́njú ìdúró nínú ayé mi put an end to this pain and shame ní nànàmà ó ṣàtó pẹ̀rẹ̀ndẹ́ tẹ̀lé àbò bẹ́ẹ̀ kó pọ̀ orúkọ Jésù dáadáa ẹ jẹ́ kí ìpọ́njú yìí ó dákẹ́ náà nà mí let this suffering and pain come to an end in my life ẹ jẹ́ kí ìpọ́njú yìí ó yẹ kó tánú ayé mi lónìí ọyọ ọmọ náà lanu kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ ní pàtàgbà olúwa òpin sí ìpọ́njú mi lónìí somebody pray put an end to my failure put an end to my disappointment ayé mi ò gbúdọ̀ sunkún mọ́ ìkàpàrú sàtàyàbà àràmọ́ bí ò gbúdọ̀ jẹ́ níyàmá óyá óyá óyá ẹgbẹ́ mi ń bì orí ọ̀fẹ́ dájú fáwọn kan orí ọ̀fẹ́ tó dájú fún débọ̀ mi ìtọ́mọbíláyé orí ọ̀bá tó dájú fún màmá mi ètò ìrírí èmi bí somebody pray orí ọ̀fẹ́ tó dájú bí ìrètọ́ fi rí ọ bí orí yá orí ọ̀rẹ́ wa wọlé tọ̀ ayé mi wá wọlé tọ̀ ayé mi wá lọ́wọ́ tọ̀ wọlé tọ̀ ayé mi wá lọ́wọ́ wọlé tọ̀ ayé mi wá porúkọ Jésù ní nànàmà àṣàtà wílẹ̀ kẹpírù sàtẹ̀lẹ̀ à porúkọ Jésù orí ọ̀fẹ́ ní nànàmà àṣàtà tí àwọn kan tí wọn fẹ́ láyé ní orúkọ Jésù tó fi rọ́kọ tó fi ráyà orí ọ̀fẹ́ náà kò dájú fún mi can you pray for the grace to be sufficient for you for the grace to be sufficient for your life. The grace of favor, the grace of glory, the grace of a new things in the name of Jesus. Somebody open your mouth to pray. Can you lift your voice to God that the grace, that the grace of the Lord in Jesus' name we pray. Ẹ eh, o, ó ní kò mọ ṣoògùn, bẹ́ẹ̀ Ọlọ́run kò fẹ́ o, má dán tan rẹ, ẹni tó bá mú méjèèjì mọ́ tan rẹ olorun ko fe o ma dan tan re eni to ba mu mejeeji mo tan re ni ìkankan bẹ́ẹ̀ ni mo sọ kò sí ẹni tó bá mú méjèèjì mọ́ kò lè borí ogun láláì ẹni tó bá ń ṣoògùn tó bá ń gbàdúrà kò lè borí ogun ogun èrò máa pa <clears throat> pásítọ̀ ẹ ṣépè èpè kọ́ torí bíbélì sọ pé ó ní ẹ̀mí sébé búbù kò lè lé ẹ̀mí sébé búbù jáde o ẹ̀mí èṣù ò kì lé ẹ̀mí èṣù jáde tí n bá ń lo gbẹtugbẹtu fún yín nìsín kò sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ìrúmọjẹni tó bá yá kíní ẹ ló máa pa Ni ní èrè ní èkó bíbí jésù ló sọ bẹ́ẹ̀ kò ń sọ̀rọ̀ mi ó ní ẹ̀mí èṣù kò lè lé ẹ̀mí èṣù tó tí ẹ̀mí èṣù ló bá ń jàyàn tí yẹn bá ń tọ ibi tí ẹ̀mí èṣù wà kò lè lé jáde ṣé a gba ọlọ́run fún ọ̀rọ̀ ọlọ́run I don't know whether you believe the word of God for his word ǹjẹ́ a mú ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó bá ń ka bíbélì tó bá mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí you are just a, you are not a Christian bó ṣe sọ ló ṣe ṣe there is no opinion there is no idea ẹ jẹ́ kémi náà sọ tèmi níwájú ta ni mo ní idea tèmi tó sọ bẹ́ẹ̀ pé ẹ̀mí èṣù kò lè lé ẹ̀mí èṣù jáde èmi náà ní àkóṣe bó ṣe rí nìyẹn níwájú ta ló ti ń sọ bẹ́ẹ̀ ẹni tó bá ń ṣoògùn tó bá ń gbàdúrà kò lè borí ogun láéláyé bẹ́ẹ̀ bá sọ bó ṣe fẹ́ borí ẹ̀ torí ìpè ìkíní ìkíní let me tell you one the Lord will not share his glory with you ògo rẹ̀ kò ní bọ́ ọ pín kò ní bọ́ ọ pín ṣùgbọ́n ṣé ògùn náà mi ì ṣe kan rí mi ò sọ mi àdóńdó <laughs> mi ò tọ́ mo sọ mi ì ṣe kan rí I'm telling you mi ì ṣe kan rí láyé mi mi ì rírí hallelujah lóòótọ́ pé kò yẹ pé kò kò ń mi lè sọ pé bóyá kò ń ṣiṣẹ́ fún àwọn tó ń ṣe there must be something láyé bẹ́ẹ̀ wọ́n á ti kó gbà wọlé láti jọ yìí náà àwọn kan sì ń ṣe ẹ̀yìn àwọn kan àwọn èèyàn kan sì ń tọ̀ wọ́n lọ eh, kò yẹ pé sátani yóò ní ṣe nǹkan kan á ṣe nǹkan kan ṣùgbọ́n òpin rẹ̀ òun náà ló máa bà ti olúwa ẹ̀ òun náà ló máa bà ti olúwa ẹ̀ jẹ́ ni ayé mi ń fẹ́ àtúnṣe o. ayé mi ń fẹ́ àtúnṣe ò bàbá kí lédè lọ́nà olúwa ṣe é mọ́ṣẹ́ ayé mi ń fẹ́ àtúnṣe o ní pé after I suffer a little while kò ní máa bá kú bẹ́ẹ̀ ayé mi ń fẹ́ àtúnṣe ò bàbá ṣẹ́. orí mi ń fẹ́ àtúnṣe o. Oya oya o. méjì my màá sọkè after two prayer point you can call it everybody go and get your sort. this morning as i'm praying you keep on coming most of the time when i hear such a thing mú nǹkan i struggle with my heart with it i'm telling you the truth i i why i believe sometimes i just want to act him ẹ jẹ́ kó gbàdúrà Believe me, I struggle in my spirit sometimes when I tell you to bring those things. Because I don't believe that God can use that, but uh, you know, sometimes I, but I keep on coming to me. It keep on coming. When you go, do gbàdúrà sí yọ, gbàdúrà sí yọ. Hallelujah. Eh, I know when God begin to repeat something, tó bá ti ń sọ lẹ́kì tó tó sọ lẹ́kì ní tó sọ kí n gbọ́ kí n ignore it. Sometimes I try máa ignore it. Màá ṣe pé mi gbọ́. A tún padà wá tó bá ti padà wá bẹ́yẹn tó ń padà bẹ́yẹn pé ẹ òun ti mọ̀. Hallelujah. So mo fẹ́ kó o mú èrò dání. And when wọ́n ní ìdáná Jẹ́ríkò ó dára ṣùgbọ́n ó ní ilẹ̀ ṣá omi korò ohun tí ìránṣẹ́ ọlọ́run sọ pé ó ní ẹ lọ mú iyọ̀ wá ó ní ẹ lọ síbẹ̀ kí ni iyọ̀ fẹ́ ṣe pẹ̀lú ilẹ̀ ó sì dá iyọ̀ yẹn síbẹ̀ pé ìwọ ilẹ̀ yìí sàn iyọ̀ yìí mo fẹ́ kó o fi ṣe bẹ̀ pẹ́ pé ọbẹ̀ ló fẹ́ fi jẹ lọ gbé sínú ọbẹ̀ ni tó yẹ pé ilẹ̀ wájú ilé ẹ sọ pé lórúkọ Jésù kó sì jẹ́nu ilé ẹ ni pé ìwọ ilé mi sàn lónìí ó ní iyọ̀ ayé ó ní ìwọ ní iyọ̀ ayé ó ní tí iyọ̀ wá dòbu ó ní tí iyọ̀ bá dòbu kí you are the salt of the world jésù gangan fi ayé wa wé iyọ̀ kó o gbé ọbẹ̀ kó o kó kó kó o wọ ẹ̀ sí tí ò sí yọ̀ ńbẹ̀ mọ́mì kíní yìí ò níyọ̀ náà ẹ bá mi ẹ bá mi ṣá pápápá sí hallelujah àmàlà yẹn ò lè lọ praise the lord ẹ gbórúkọ jésù olúwa ó tó gẹ́ agbógo sáró tí ń bẹnu ayé mi o olùdènà tí ò dín ara láàánú the power that is blocking away the blessing ẹ oníkè má ṣògùn ó ní kí n má tọ lọ́rùn mi lọ́rọ̀ ta ló wá fẹ́ gbà mí tó o bá gbà mí ó sọ fún ó ní kó o má lọ sọ́dọ̀ ọlọ́run mi olúwa ó sọ fún mi pé kí n má lọ sọ́dọ̀ ọlọ́run mi ẹ mo tẹ̀ èmi wá wá wá sọ́dọ̀ ẹ o ó yá gbà mí olúwa fàánú gbà mí olúwa èmi wá wá sọ́dọ̀ rẹ o olúwa gbà mí àrọ́mọ bí lé mi wá sọ́dọ̀ ẹ àìrọ́kọ mi lé mi wá sọ́dọ̀ ẹ àìrọ́mọláyé lé mi wá sọ́dọ̀ ẹ oyóyóyó gbọ́dọ̀ wà àìríṣẹ́ṣe lémi wá sọ́dọ̀ ẹ̀ porúkọ Jésù ó lémi wá o má jẹ́ ń lọ bẹ́ẹ̀ má wò mí ràn bẹ́ẹ̀ porúkọ Jésù káwọn ọmọ mi kó yanjú láyé lórí ọmọ mi kí ọkàn mi balẹ̀ gbogbo ògo tí ayé gbà sọ lára rẹ̀ dá padà dá padà dá padà somebody pray in Jesus name we pray after this prayer that person can call in and eh, and anyone that have a testimony to today is not a testimony day, but I will not ignore that. You know, I will not ignore that. It's okay. I will give you just a few minutes. Ẹ porúkọ Jésù sẹ́, Olúwa yẹ agbára tí ọ̀tá ń lò lórí mi láti gbáre sọnù ọ̀pọ̀lọpọ̀ ojú àlá ni tó bá ti lálá yẹn ṣàgbàgbé ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti rẹ́lòmíì gbàgbé ẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ jẹ́ kí agbára tí ọ̀tá ń lò lórí ayé mi ò tí ò jẹ́ kó gúnṣẹ́ alágbára tí ń tógun mú alágbára tí ń tú jàjà ibi tó yẹ ohun tó yẹ kó o ti gbàgbé kó o ti dé sàbítíkẹ́tì wà nú ẹlẹ́ ẹlòmíì kò rí nǹkan fi ṣe nǹkan bẹ́ẹ̀ ni ẹlòmíì ojú ẹ̀ gúnrégé ni ó fáìn ó níbo ọkọ̀ kẹ̀ ẹ̀ ló àǹtí níbo ó jìnnà sí kò sì sí nǹkan kan ayé ò jẹ́ rí ọ pé ìwé ìgbélùú níbo ó wà tí ní àwọn lẹ́yìn ẹ̀tọ́ ẹ̀kọ́ tẹ̀ tó wà fún pé ẹ lọ apply fún nǹkan báyìí wọ́n á ti gbélé wọn lọ́wọ́ kọ́ tẹ̀ tó mọ̀ alágbá tó fẹ́ sọ ọ́ di aláìmọ̀ṣe ogun tó fẹ́ sọ mí di aláìmọ̀ṣe ogun tó fẹ́ kí n gbádùn ayé àwọn ọmọ mi òbí mọ́lẹ̀ ó wá tó wá di ìrònú ah, kí ló wá ń ṣẹlẹ̀ nú ayé ilé báyìí kí ló wá ń ṣẹlẹ̀ nú ayé ilé báyìí kí ló wá ń ṣẹlẹ̀ nú ayé ilé báyìí kí ló wá ń ṣẹlẹ̀ alágbá tó òbí mọ́lẹ̀ tó alágbá tó fẹ́ sọ ọmọ ìdàkudà mọ́ ọ lọ́wọ́ ẹ po orúkọ Jésù agbanilágbàtàgbà mi po orúkọ Jésù agbanilágbàtàgbà ayé mi ó yá ó yá ó yá ó yá mo orúkọ jésù olúwa gbà mí gbà mí gbà mí gbà àwọn èèyàn yìí olúwa wọn ti dé tú wọn sílẹ̀ they are here o god deliver them in jesus name we pray amen so i will look at my phone ẹni ẹ lè pè ẹni ẹ lè pè nísìnyí ẹni tó fẹ́ pè if you want to give me ẹni sọ pé testimony yẹn you can call my number two four zero five nine three two five seven àwọn tó má bè pé. Number lọ́wọ́ ń pè two four zero five nine three two five seven zero ẹni ẹ̀ lè pè let me I will just ẹ jẹ́ ká gbàdúrà lọ tó bá pè it's okay ẹ ká orúkọ Jésù sẹ́ or I think you can call on Facebook too if you want to and I'm here so I can still pick it up ẹ lè pè lórí Facebook ẹ lè pè lẹ́nu ìwé sá ẹ pè orúkọ Jésù ẹ jẹ́ kí gbogbo ohun tí ayé ṣe sí mi lára ètò dírí mi lọ́wọ́ kó bàjẹ́ let what they have put in your body ẹni ẹ ti ń hello hello hello sir yes ma'am. yes ma'am. hello, sir ẹ sir ẹ Yeah, àti Manchester ni mo ti sọ̀rọ̀ sir. ok ma. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi fún ohun tọ́lọ́run ṣe nígbà ilé mi. hallelujah. Um, sísítà mi kan ló jẹ́ kí n mọ program yìí ní two thousand and eighteen àti ìgbà yẹn náà ni mo dẹ̀ ti máa ń gba àdúrà. bí six years ago ni mo ti sọ níbi application mi àtàwọn ọmọ kan mi sí home office wọ́n máa ń refuse mi refuse mi mo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé last week mo kàn jáde lọ ni. Okay mo kàn jáde lọ bí ṣe ti jẹ ṣe padà wọlé ni mo bá rí lẹ́tà lẹ́nu ọ̀nà lọ́ba ní àwọn àwọn ti fún wa òun pé ká má lọ mọ́ o because last year wọ́n ní dandan dandan ká máa lọ. Hmm. mo mo mo gbọ́ mo fi ọkàn sọ́dọ̀ ọlọ́run mo ń pè gbogbo program tẹ máa ń ṣe the last time tẹ sọ pé ká gbàdúrà mo gbàdúrà mo gbàwẹ̀ gbogbo wọn tẹni ká ṣe bọ ó tó stage kan o ẹ stage mi ò tẹ lọ mọ́pẹ̀ ládùúrà pé ó sú mi pé àwọn ọlọ́run kí ló dé so gbàgbé mi ni but I thank God mo wá mo wá fi ọpẹ́ fọ́lọ́run pé kò jẹ́ kí ehm, nǹkan tí èṣù ń sọ kò kò kò jẹ́ kó ṣẹlẹ̀ sí mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó gbàdúrà mi wọ́n ti grant àdèmí àtàwọn ọmọ mi wọ́n ti grant wa o mo fẹ́ kí gbogbo àwọn èèyàn kan bá mi kí hallelujah méje. ok ẹ bá wọn ẹ bá wọn hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ọlọ́run agbé ọ̀gá fóun tó ṣe ìwọ ló lè ṣe yìí o. Kò sẹ́nìkan tó lè ṣe ìwọ lálágbára láàánú. Ìwọ ló nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ àtàwọn tó tẹ̀dù síbẹ̀. Àrẹ́pẹ́ lórí ilẹ̀ rẹ̀ ó fààyè gbọ́mọ rẹ̀. Jésù Olúwa gbọpẹ́. Jésù Olúwa gbọpẹ́ ògo náà kó pọ̀ sí ẹwà náà kó bu ayé yín ògo náà kó pọ̀ sí ẹwà náà kó bu ayé yín látòní lọ káyé yín kó bẹ̀rẹ̀ sí kọrin ọ̀tun látòní lọ ní orúkọ Jésù kí ayé yín kó bẹ̀rẹ̀ sí kọrin tuntun ní orúkọ Jésù látòní lọ kí ayé yín kó bẹ̀rẹ̀ sí kọrin tuntun ibi ìjókòó fún àṣeyọrí fún ohun ńlá kó lọ amóyín jókòó síbẹ̀ kó mú yín jókòó síbẹ̀ kó rí bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín lórúkọ Jésù God bless you olúwa ṣeun olúwa ṣeun God bless you bless ma yes ma yes ma ìwọ náà tó ń gbàdúrà fún ìwé ìgbélú tó wà nù àdúrà yìí ìwọ náà lọ mú yọ̀dánì hmm. tàbá ti gbàdúrà yìí tán eh, iyọ̀ yẹn mo fẹ́ kó wọ́ á lò fọ́jọ́ mẹ́ta ni kó lò ó má lónúlé lò níbi ilẹ̀ tó ń rìn lórílẹ̀‐èdè yẹn iyọ̀ tó fẹ́ gbàdúrà sí ẹni tó wà wọ ìgbèlú lọ mú iyọ̀ yẹn a máa gbàdúrà sí ọjọ́ mẹ́ta ní tiẹ̀ kò wá sọ fún ọlọ́run ìwọ ọlọ́run mo fi ẹsẹ̀ mi múlẹ̀ lórílẹ̀‐èdè yìí kò dá sílẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì kó tún gbàdúrà ọjọ́ kẹta ká wo ohun tọ́lọ́ lè ṣe àbí kí ló tún kù wo kíni ẹ sọ bẹ́ẹ̀ ká wá wo ohun tí ọlọ́run lè ṣe pẹ̀lú mọ̀ pé alágbára tí kò mọ̀ mọ̀ i just realize lẹ́jọ́ mẹ́ta yìí mo kàn rí pé gbàmí tí yẹn máa ń gbàdúrà á dà pé ọlọ́run dákẹ́ àbí tó bá jẹ́ pé ìpìlẹ̀ èèyàn ni ọlọ́run ìgbẹ́kẹ̀lé rẹ̀ òun lèèyàn fọkàn sí kò dójú tì yàn bẹ́ẹ̀ mo mo mo kàn mo máa mo i'm trying to look back and see tó yẹ pé òun nìkan ni o i'm telling you the truth tóun arákùnrin yẹn ń gbàdúrà pé kò gbà arákùnrin nǹkan ga lọ́kàn èèyàn gbà mí tí nǹkan bá ga lọ́kàn mi ìyànjú ń bọ̀ a kò wá wá ṣùgbọ́n gbà tó yàn ń sọ arákùnrin kò gbọ́ nǹkan kan olúwa ò gbọ́ nǹkan níbo ló wà níbo ló wà níbo ló wà níbo ló wà a sọ pé ẹ má wọ orí mo sọ fún yín tó bá ti bá ṣe ń gbọ́ a ní fọkànbalẹ̀ níjọ́ mi tó bá sọ pé fọkànbalẹ̀ jùmílẹ̀ fọkànbalẹ̀ kọ́ fọkànbalẹ̀ ni màá sọ bẹ́ẹ̀ <laughs> ọkàn á ní fọkàn ẹ balẹ̀ màá ní jù mí lẹ̀ fọkàn balẹ̀ kọ́ fọkàn balẹ̀ ni màá ṣàrà màá ṣàrà yìí kò dẹ̀ ní bínú àyè dá màá rìn má wọ́ọ̀rì kò ń bínú bàbá ó jẹ́ǹtù á má wọ́ọ̀rì màá rìn lọ́wọ́ òfìkìlẹ̀ á ṣẹlẹ̀ á rí bẹ́ẹ̀ ẹjú mi lẹ́jọ́ gbogbo ọyàn lọjọ kìnìún kan gbogbo ọyàn lọjọ kìnìún kan ètò gbẹkún olùhàsókún rẹ bẹ́ẹ̀ ni pásítọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ilé tó máa gbẹ fún wa bẹ́ẹ̀ ni mo sọ ilé tó máa gbẹ fún tí wọ́n sùn látijọ́ yìí ṣùgbọ́n wọn á rí mẹ́pọ̀ dákẹ́ kò dákẹ́ o mẹ́pọ̀ pẹ́ kò pẹ́ o ṣùgbọ́n yóò yọjú padà á pa ìwọ gan lẹ́nu mọ́ kí ló tún wá kù ṣèbó ń tó ń sọ́jọ́ ẹ̀ ṣe mo ti gbélé ẹ lọ́wọ́ kí ló yà olúwa gan apá ìwọ lẹ́nu mọ́ apá ìwọ gan kò ń ṣọ̀tá ẹ̀ nìkan kan ìwọ gan yóò pa ẹnu rẹ mọ́ tí ìwọ gan ò lè sọ sọ kí ló wá kú báyìí ṣèbí nǹkan tó ń ké sí yan ẹ tó ń ṣe ṣèbí ó ló wà lọ́wọ́ ẹ kí ló tún wá kú adìẹ olúwa mo dúpẹ́ olúwa bẹ́ẹ̀ ni mo gbàdúrà ní orúkọ jésù lọ́wọ́ ẹkún àtòwòsí lónìí agbára ti mú ayé ẹni jáde kúrò mẹ́ ní orúkọ jésù agbára ẹ̀kọ́ tọ̀ wá àmẹ́ ìwọ ọlọ́run tí ń bá tiẹ̀ ènìyàn ṣe ti èèyàn láyé tí ò dúdú ti àwọn tiẹ̀ ọ̀run kó gbé ọ dìde àmín ṣàmì dáadáa ìlìyàn kárí pọ́ọ̀rì ṣáìdà ọba tó ní ká béèrè mo ní ẹni tó ní kéèyàn béèrè ó fẹ́ fún ọ ẹni tó ní kéèyàn béèrè ó fẹ́ mo lé ọ lọ́wọ́ ẹni tó ní kéèyàn béèrè ó fẹ́ ṣe ẹ gborúkọ jésù ìwà agbára tí ń di àdúrà mi lọ́wọ́ ajínigbé abarijẹ́ ètí ń bẹ ní ọ̀nà mi lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní orúkọ jésù ó yẹ jáde kú ó yẹ ọmọlọ́run lánàá kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù alágbà tí ń dènà mi sẹ́ wúlà pàórí sàyà bọ́lágbà tí ń aṣàdúrà jẹ the one that is blocking away your prayer gbogbo ẹni tó fẹ́ sọ ọ̀rọ̀ ẹ dèké nínú ayé mi alágbà tó fẹ́ mú orúkọ rẹ di asán nínú ayé mi o ó yá ó yá ó yá olúwa dójútì dójútì dójútì olúwa dójútì gbọ́ àdúrà ní orúkọ jésù kristi olúwa wẹ́ pé orúkọ jésù nú eléyìí olódùmarè jẹ́ kí n rí ìṣẹ́gun àrọ́mọ bí yìí sọ fún ọlọ́run pé kí ìwé ìgbélu ń tiẹ̀ olúwa ó ti wà ní òpó yẹn ohun tó ń rí nìyẹn ẹ jẹ́ kí n rí ìdàkejì èyí tí ń jẹ́ ìṣẹ́gun níbi tí mo wà yìí àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kọjá wọ́n kú sóko ẹrú wọ́n rí ìṣẹ́gun you also you must see the glory of God ẹ pọ Jésù ẹ jẹ́ kí n rí ìṣẹ́gun ẹ jẹ́ kí ìṣẹ́gun tèmi kó ṣẹlẹ̀ fún èmi náà ó nanana ma santa yaba pọ Jésù ìṣẹ́gun ẹ kó bẹ̀rẹ̀ ó yá kó bẹ̀rẹ̀ lórí ọmọ tó ń béèrè fún ìṣẹ́gun kó bẹ̀rẹ̀ lórí aya tó ń béèrè fún ìṣẹ́gun kó bẹ̀rẹ̀ ní gbogbo ọ̀nà tó ń béèrè fún ó yẹ ẹ rí ó jẹ́ ẹ rí ẹ rí gbà ẹ jẹ́ rí gbà ẹ jẹ́ rí gbà ìṣẹ́gun mi ẹ jẹ́ rí gbà ní orúkọ Jésù dúà dúà lórúkọ Jésù Kristi Olúwa mo sọnù agbá Ọlọ́run ẹnìkan tó wà nù àdúrà yìí okùn tó dè ọ́ mọ́lẹ̀ kò yẹ pé mo ṣe sọ yìí mo fẹ́ kó o mọ̀ ohun tó ṣe pàtàkì kéèyàn mọ̀ kò yẹ pé kó o fìlì ẹ̀ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó kó o gbọ́ ohun tó ṣe pàtàkì nìyẹn bí kéèyàn fílì ẹnìkan mo rí kíní kan rìn lára mi sókè ó rìn ṣùgbọ́n kó o rí ah, kíní ẹ̀dá mi rí mọ́ ẹ̀fọ́rí yẹn gbọ́ mọ́ ẹ̀fọ́rí yẹn ti lọ ẹ̀ ò bẹ́ẹ̀ ẹ̀fọ́rí yẹn ti jáde ó kú o rí pé ọmọ yẹn ikùn ẹ̀bẹ̀ sí ta síta kò ń ṣe fibroid ọmọ ló wà bẹ́ẹ̀ ọmọ ni kò yẹn bẹ́ẹ̀ ikùn yẹn lè ta méjìlémọ̀ ọmọ ló ń jáde ìṣẹ́gun mo gbàdúrà okùn tó dè ọ́ okùn tó fa ayé rẹ sílẹ̀ lónìí okùn yẹn kó já àmín Ah, ah, mo padà sọ̀rọ̀ ẹni tí mo dárúkọ lákọ̀ọ́kọ́ ni mo ti gbàgbé o mo dẹ̀ gbọ́ padà wípé mo rí ẹni yẹn alelu mi kémi rí ẹni mo gbọ́ ohun mo gbọ́ orúkọ yẹn padà mo ti gbàgbé nípa gbọ́n tiẹ̀ mẹ́ńṣẹ̀ nìkan dòyin mo padà sórí ọ̀rọ̀ yín lónìí ní orúkọ Jésù máa ń kàdí àbá ṣàtàlẹ́bà ọ̀nà àbáyọ kó là àmín ẹ ṣàmì dáadáa ọ̀nà àbáyọ kó ọ̀nà àbáyọ kó ìmí ayé tí ayé fi yí ayé ẹni lára ìkàpàrọ̀ ṣàìrà bàkàlìà ìkàpàrọ̀ ṣàtó brakada ìmí ayé tí ayé fi yí ẹni lára ọ̀run kò parẹ́ àmín ẹ ṣàmì dáadáa ẹ mọ̀ nǹkan tí ń jẹ́ ìmí ìkàbà ó ṣàtà gbogbo tó mú ayé ẹni máa lu òórùn dáadáa gbogbo ẹni tó tó ayé ayé ẹni máa ní òórùn dáadáa ní orúkọ Jésù ọ̀run kó mú kú àmín látòrí lọ mo mo afẹ́fẹ́ ìtura mo béèrè fún afẹ́fẹ́ ìtura fún yín lónìí kó padà gbogbo èèyàn tí ń bẹnu àdúrà mo béèrè fún afẹ́fẹ́ ìtura afẹ́fẹ́ ìtura afẹ́fẹ́ ìtura kó padà wá àmín ṣàmì dáadáa afẹ́fẹ́ ìtura ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù ìlàbà kó ṣàtà bẹ́ẹ̀ ni ó sì rí mo tún gbàdúrà fẹ́nìkan ibi tó yẹ kọ́ ọmọ ẹ ti graduate tí ayé ń fà sẹ́yìn aṣọ graduation tí ayé gbé kọ́ ọ̀run kó gbà á padà àmín ṣàmìdára fún ọmọ yẹn o ṣàmìdára fún ọmọ yẹn o ṣàmìdára fún aṣọ graduation èyí tí ayé gbé kọ́ ọ̀run kó gbà padà àmín oh i pray for every of your daughter every of your sons mo gbàdúrà fún gbogbo ọmọ yín pápátá aṣọ àṣeyọrí tí ayé gbé kọ́ ọ̀run kó gbà jáde àmín. Ah, ọmọ náà lójú ẹ kó ṣe rere àmín ọmọ náà ní orúkọ Jésù lójú ẹ kó bá sí kó bẹ̀ sí gbóhùn rere ṣe àmín ṣàmìlàdà ọmọ náà ní orúkọ Jésù oore kó wọlé tọ̀ wá àmín gbogbo tó bá náwó sí ọwọ́ rẹ tó àmín gbogbo tó bá gbà ọ̀nà là àmín agbára dí ọ̀nà agbára sí ọ̀nà ilà bàkàsà mọ́mọ́ lọ́wọ́ ní orúkọ Jésù agbára náà bàjẹ́ àmín ṣàmìlàdà agbára náà di asán àmì ẹni tí ń gbé orí ẹni sókè ó yá ó yá àkókò kọ́ àkókò ti tó ó nà kó gbé tiẹ̀ sókè ní orúkọ Jésù ọba tí ń gbé orí ẹni sókè àkókò ti tó ó nà kó gbé orí tiẹ̀ sókè olúwa kó gbé orí ẹ sókè àmì ò ní jìyà àmì ò ní mẹ̀gàn àmì àṣẹ ti kú òun ọ̀rọ̀ rẹ àmì ìdààmú fi ayé rẹ sílẹ̀ àmì. Ah, ìpọ́njú jù ọ́ lẹ̀ àmín ò ní bá ṣe mọ́ àmín kò ní bọ́ ọ ṣe mọ́ àmín kò ní bọ́ ọ ṣe mọ́ àmín ayé rẹ ò ní bá ṣe mọ́ àmín ìpín rẹ kò ònú ìyà àmín gbogbo agbákágbá èyí tí ń fi ẹ̀gàn ṣí ayé ẹni gbogbo agbákágbá ò fẹ́ wọ́n gbé wá ò fẹ́ ó ní ò fẹ́ wọ́n ní kó wà ń bẹ̀ yìí ni káwọn pàwọ́rì sítọ̀rọ̀ tàlẹ́ mo ní kí olúwa kó dìde lọ́wọ́lọ́wọ́ yìí ìkàpàrú sàtẹ̀yà agbẹni níjà ètí ń bó ogun ayé ẹni wí agbẹni níjà ètí ń gbé ogun ayé ẹni sálọ agbẹyẹ níjà ètí ń mú ogun ayé ẹni wọlé yányányá ìlú káríà ó ń sọ fún àwọn mẹ́sọ̀lì ó ní Fáráò tẹ́rí yìí ẹ̀ ní rí mo sọ tàṣẹtàṣẹ àṣẹ ń bẹnu Jésù ogun ìdààmú àrọ́mọbí àríṣẹ́ṣe ẹkún lónìí yìí rábà kó sàtòlìyàbá ní orúkọ Jésù kó dópin àmín mo ní kó dópin àmín kí n tó gbàdúrà má gbàdúrà sí má gbàdúrà sí yọ yẹn ẹ remember torí pé ẹ̀yin àdúrà mi padà ti padà mi Wednesday ó fẹ́ ẹ fẹ́ kí except you want to pray ẹ bá sọ pé màá ẹ bá sọ pé màá gbàdúrà màá wá ẹ bá lẹ̀ ní gbàdúrà ẹ máa jókòó èmi náà love to jókòó mi ò fẹ́ bàbá mi ò fẹ́ fẹ́ bàbá mi ò fẹsẹ̀ owó lọ owó ló ní mi ṣe lọ́la òun fẹ́ ó o. nínú jẹ́ rèé bí bàbá bá mi dá sí bẹ́ kó bá ọlọ́run sọ̀rọ̀ máa gbàdúrà sí iyọ̀ yẹn nísìnyí sọ fún ọlọ́run ọlọ́run tó ń dààmú ọkàn mi rèé this what that bothers my heart that troubles my heart ìwé ìgbélu ni àìrọ́mọ bí ni ẹnìkan náà ń wá ọmọ láti jọ yìí wà ẹnu àgàn yẹn wà kúrò hàn ní orúkọ jésù ti násàrẹ́tì ẹni tó sọ pé òun wá ọmọ yẹn pé òun fẹ́ bímọ láti jọ yìí àfi tí ọlọ́run ò bá sọ pé ẹnì ò gbúdọ̀ yàgàn àfi tí o bá ń ṣe ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ yìí kó borí gbogbo ogun ọ̀rọ̀ tí ìwọ lọ́wọ́ sọ yìí arábìnrin yẹn tó sọ pé òun tí òun wọ ọmọ yẹn sọ pé olúwa mo ti wọnú ilé ẹ wá o olúwa ilé ẹ mo wà wá mo ti wà lára mo ti fàyè mi fún ẹ ó ní kò sẹ́ni nínú ilé rẹ tí ó yàgàn olúwa ẹ gbàdúrà gbogbo èèyàn tẹ gbàdúrà everyone trusting God for the fruit of the womb olúwa mo ti wà nílé ẹ mi gbúdọ̀ yàgàn ẹ̀mí mi gbúdọ̀ yàgàn ara wọ́n bí náà bí mi èmi náà fẹ́ bímọ mo fẹ́ wọnú program yẹn lọ o I want to enter into a program program kí a ká bí sí ká sí rẹ sí èmi náà fẹ́ wà mẹ́ agbára tó tì ní kúrò mẹ́ agbára náà kó bàjẹ́ agbára tó tì ẹ̀ kúrò mẹ́ agbára náà kó di asán ní kàpàrọ̀ sátẹ́lì à agbára tó mú ẹ kúrò ní program yẹn pé ká bí sí ká sí ní orúkọ jésù agbára tó yọ ìpín yẹn kó mẹ agbára náà kó dá sàn gbogbo ẹ̀yin tẹ́ ń wọ ọmọ olúwa kó dáhùn ohun èlò tẹ́ nílò ní orúkọ jésù olúwa kó mú wá kankan ní orúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wá ṣíorí ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà receive it gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa gbogbo ẹni tẹ mú yọ̀ dání mo fẹ́ kẹ́ àdìlẹ má dùà yìí mo fẹ́ kẹ́ bu yẹn sórí ilẹ̀ mo fẹ́ kó wa gbàdúà pé Olúwa kò sẹ́ni tó ń fòònù yín o there is no one that is flying among you a máa rìn lórí ilẹ̀ tó fly lórí plane wá padà sílẹ̀ bẹ́ẹ̀ ni o láti rìn lórí ilẹ̀ ni ìyò kì í fò lórí ilẹ̀ yẹn náà mo fẹ́ kó wá bá sọ̀rọ̀ mo fẹ́ kó o buyọ̀ sílẹ̀ kó o sọ pé ìwọ ilẹ̀ mo gbórí rẹ ṣe rere mo tẹ̀ ọ́ lọ́mọ láyé mo tẹ̀ ọ́ mo níwèé ìgbélú lórílẹ̀ mo fẹ́ kó bá ilẹ̀ sọ̀rọ̀ kó o mú iyọ̀ yẹn kó o dà sórí kó o mú kó o bá kó o fi sílẹ̀ kó o wá pàṣẹ sí ilẹ̀ wàá tẹ̀ láṣeyọrí ni wàá tẹ̀ lọ́mọ ni wàá tẹ̀ gbé orí ẹ̀ da ẹ dògbó ọjọ́ ni n bẹ kó bá ilẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ ò gbúdọ̀ ní ọ lára mọ́ ò gbúdọ̀ ní lórí ilẹ̀ mọ́ kó o ní ìnira. Upon that place, as we are walking on the ground, the ground must bring favor to you. The land, the land must bring favor to you fẹ́ kó gbàdúrà sí ilẹ̀ ò bá fiyọ̀ sínú ọbẹ̀ yẹn kó múyọ̀ kó jù sínú ọbẹ̀ pé wo olúwa ayé mi jó dùn kó fi síbẹ̀ ìsókè wọ́n máa ń jẹ náà ni ṣùgbọ́n mo fẹ́ kó bù sórí ilẹ̀ kó fi tẹ ilẹ̀ kó buyọ̀ sórí ilẹ̀ yẹn kó dà sórí ilẹ̀ pé ìwọ ilẹ̀ mo gbórí rẹ ṣiriri mo gbé orí rẹ ṣe mo fẹ́ kó gbà mi mi rọ i'm telling you this morning mi ti ẹ̀ rò kò tiẹ̀ cross mo kàn jí mo ń bọ̀ mi mo ń bọ̀ ní stúdíò ní mi ò tiẹ̀ rò pé iyọ̀ kan pé mo ti gbé iyọ̀ sẹ́gbẹ̀ẹ́ mo ṣáà ń gbọ́ iyọ̀ mo gba sọ́hùn mo gbẹ gbẹgbẹgbẹgbẹ ọkọ iyọrọ kọ rẹ ó tún pe àní gbàdúrà sí iyọ̀ ó bá fún mi scripture ó rán mi létí ah, lílé hallelujah mo kàn ṣe lè fún àwọn kan lọ́rọ̀ rẹ ọ̀fẹ́ ẹni tí ò níyọ̀ láàárọ̀ because it's in English section ẹ̀yẹ́ máa sọ pé English section Yorùbá section èmi ò rí àtọ́ ń o tolúwa bá gba iṣẹ́ ìṣe I don't see any different méjèèjì yorùbá section mo like english section yẹn ẹ eh, má jọ ń tàn ọ kò sí lè tẹ̀mí ọpọlọ òwò lè rìn sòfà tí ẹ̀mí wọn bá ti níṣẹ́ òun ló níṣẹ́ á ṣe nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ hallelujah mo fẹ́ kó gbé yàn yẹn dání mo fẹ́ kó ìwọ tó gbé já àyọ̀ dání it's okay <laughs> my daddy jésù ọlọ́run tó pọ̀ nípa àtàgbára àkókò ti tó iṣẹ́ ti kàn ẹ̀mí mímọ́ mo sọ̀rọ̀ fún wọn pé mo ní o sọ fún mi pé kán gbé iyọ̀ wá pé màá gbàdúrà sí pé wọ́n á sì rí ìyanu wọ́n gbà àwọn èèyàn dẹ̀ lọ gbé iyọ̀ wá wọ́n gbàgbọ́ wọ́n gba orúkọ rẹ gbọ́ lẹ́nu mi they believe your word in my life pé olúwa sọ fún ẹnì wọ́n sì gbàgbọ́ ìwọ tí o kì í tan àwọn àránṣẹ́ tiẹ̀ tí o kì í lójú tì o kí ló wá máa ṣẹlẹ̀ kan gbé yọ̀dá ni pé kí àṣírí ayé wọn kó bò fún rere kíbi tí ó dúdú kí ìmọ́lẹ̀ kó tàn pẹ̀lú tó wọ́ ọmọ kó bí láyé pé ká gbé orílẹ̀ lórílẹ̀‐èdè kí ẹ̀tọ́ ọbẹ̀ wọn kán bá sí bó ti sọ pé wọ́n tì kó lànà mo fẹ́ kí àmì rẹ agbára ìwọ Ọlọ́run kó tẹ̀lé ọ̀rọ̀ yìí he say you confirm the word of your servant and the word of your messenger bàbá arúgbó ọjọ́ tó rán mi níṣẹ́ o wọ́n tó ní kí n máa lọ kó wàá tẹ̀lé mi ní orúkọ Jésù àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí tó sì tẹ̀lé ọ̀rọ̀ yìí ìwọ ni mo fẹ́ kó o farahàn ìwọ mo fẹ́ kán rí ní gbogbo ọ̀nà tó ti fẹ́ rí ọ tó bá ti pè ọ́ gbogbo ọ̀nà any area that you have called God upon this níbikíbi tó bá ti pe ọlọ́run lórí ohun tó ṣe tó gbọ́ràn sí ní orúkọ Jésù ó yá kó lu wa dáhùn á àmín ṣàmì dáadáa ẹ̀yin áńgẹ́lì ọlọ́run tí ọlọ́run sọ pé kó tẹ̀lé iṣẹ́ yìí níbikíbi tán bá ti act ohun tán bá sọ jáde lẹ́nu obi tán bá ti tó bá ti gbọ́ràn sí ọ̀rọ̀ àṣẹ tí mo sọ yìí ní orúkọ ìwé olúwa ó yá ẹ ṣiṣẹ́ agbára àmín níbi tán bá rán yín sí ìkàbà usatalia nínú àánú ó yẹ lọ bẹ̀ àmín ohun tán bá ní kẹ́ ẹ lọ gbà wá wúrà káórì pọ́ọ̀rì ṣàìrà ó yẹ lọ gbà wá àmín ilẹ̀ ká satalia mo ní ṣe é fi ọpẹ́ fún ọlọ́run mò ń gbọ́ o ṣe are you going to return the glory back to God ṣe é máa dá ọpẹ́ padà fún ọlọ́run ilẹ̀ ká orí paul sara tó o bá ti gbàdúrà yẹn tán mo fẹ́ kó o kí hallelujah ń bẹ̀ ní o bá ti gbàdúrà yẹn gbogbo àdúrà mo fẹ́ kó o kí o fi ògo fún ọlọ́run ní orúkọ jésù ìyanu kó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ àmín ìwọ́jú òǹdójú tì wọ́ yíkatali paul sara gbogbo èèyàn ìkàtà tó gbé ìgbésẹ̀ yìí ní orúkọ Jésù ọ̀nà àbáyọ kó là àmín ẹni tó sọ fún tó ránṣẹ́ sí pé kó ṣe é ní orúkọ Jésù ìyanu kó pàdé ẹ̀ àmín ní kankan ohun tó ti ń dúró dè ìkàpàrú sàtà ọ̀nà rẹ̀ kó là àmín níbi tó ti ń fẹ́ ìyanu ọlọ́run májẹ̀mú ó yá kó dìde dúró àkàtẹ́lì àgàdà ní tẹ̀ka òrùkàbà let God arise and fight your battle àmín. Ah, gbogbo àmì ìdánidúró gbogbo àmì gbèsè gbogbo àmì ẹ̀gàn every mark of failure ní orúkọ Jésù kó pòórá àmì ìwọ tó níyàn lọ́wọ́ má wọrí ṣáàdánwò ọ̀tún ẹ jáde tó bá ti kọ́ ká lọ fọwọ bù ní orúkọ Jésù ayé yìí gba ìyanu yẹn àmì ní ọrọ yín ní ìyanjú ayé yìí gba ojútùú bẹ́ẹ̀ ni ó sì rí Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ ilé yín kó gba àlàáfíà ogun ẹjọ́ yẹn ọlọ́run fàáyà ọmọ rẹ̀ ṣe rere ọlọ́run dá ògo padà bẹ́ẹ̀ ni ó sì rí jésù kristi olúwa àṣẹ olúwa wọnú iyọ̀ yẹn ní ìwọ ní iyọ̀ ayé ayé ẹ kó bẹ̀rẹ̀ sí dùn àmín you are the salt of the world ìwọ ní iyọ̀ ayé ayé rẹ kó bẹ̀rẹ̀ sí dùn àmín say that amen ìwọ ni iyọ̀ ayé ayé rẹ kó bẹ̀rẹ̀ sí dùn àmín o ìkorò kúrò àmín ayé ẹ ní àdùn financially spiritually ayé ẹ ní àdùn bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name we pray amen amen amen in Jesus name gbogbo ẹni tẹ́ ń wọ ọmọ ẹgbẹ́ ọwọ́ lẹ́kùn yín and ẹgbẹ́ omi ẹ̀ dání every Tuesday I bless water for everyone trusting God for the good of the womb mo ti rí ìyanu tọ́lọ̀ ṣẹlẹ̀ rí i seen it before mo pọ́ lọ́n tó ṣe rí a tún ṣe bẹ́ẹ̀ ni mo ti rí dáadáa dáadáa hallelujah mo ti rí dáadáa mo ti rí dáadáa several times bẹ́ẹ̀ ma a tún rí i kọ́dún tó parí ohun tí mo bẹ ọlọ́run pé kó ṣe ni pé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbàdúrà fọmọ ẹ̀ ẹ lè má sọ fún mi o ṣùgbọ́n mo fẹ́ kí ìyanu yẹn kó ṣẹlẹ̀ kó tọ́jú ètò pé àhẹ̀lò ah, pásítọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́lọ́run ti dé bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni next year ẹ wá bá mi kó ọmọ bẹ́ẹ̀ ni mo pe mẹ́ta ló kù ó kù mẹ́ta ló kù October November December ó kù mẹ́ta yẹ kí n sọ̀rọ̀ àṣẹjáde orúkọ Jésù ìwọ Ọlọ́run ó ní ó sọ náà rẹ pé ó ní kò sí ẹnikẹ́ni tí ó yà dánú ilé ẹ ẹni yóò Sárà arúgbó ọjọ́ ẹ ló mú lè rí ọ̀rọ̀ rẹ ṣẹ ẹni tí ẹ pé ọjọ́ tó ti pé ìrètí ti pin ah bàbá mi ò sì lè ṣe o ẹni tó wọra rẹ̀ ní àdúrà pé ah ẹ pásítọ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ ah ní orúkọ Jésù Jésù ìwọ oníṣẹ́ ńlá Olódùmarè gbogbo ẹni tó ń wọ́ ma o ti sọ pé kò sẹ́ni tó máa yàgànnú lé ẹ̀ torí pé wá sí ibùdó tó ti pọ́n wọ́n tàn sínú ilé ẹ̀ torí pé wá sí abẹ́ orí ọ̀fẹ́ yìí ṣèlú wọn ló pe iṣẹ́ iṣẹ́ tiẹ̀ ó yá wọ́n ti wọlé tọ̀ wá Olódùmarè yìí là tọ́rí stáìlà ó sọ pé kò sẹ́nikẹ́ni tí ó yàtọ̀ ní orí tiẹ̀ gbogbo ẹni tẹ́ ń wọ́ ọmọ ní orúkọ Jésù ó yẹ gba ọmọ àmì ẹ̀yà áńgẹ́lì tí Ọlọ́run fi ṣẹ́ ránṣẹ́ ránṣẹ́ yìí ọmọ da ẹ lọ bá mi gbé fún wọn àmì ìwọ tó ń gbé ọmọ fún tòun kọ yẹn ní orúkọ Jésù ogun tó mú ọkọ Olúwa bawí àmì ibi táyé jù ọ sí yíkàbàrò sàtà ọ̀run kó mú ọ jáde mbẹ àmì orí yẹ kó gba ọmọ àmì sọ pé mo gbà á orí rẹ kó gba ọmọ àmín inú rẹ kó gba ọmọ àmín wàá rí bí wàá rí gbẹjọ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín sàmì dáadáa àmín àmín lórúkọ Jésù ó yẹ bẹ sí kí hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah bẹ́ẹ̀ ni ó sì rí jésù lọ́wọ́ àmì tí wọ́n fẹ́ gbàdúrà ayọ̀ yìí if you are praying concerning this sort ẹ jẹ́ kó jẹ́ àárọ̀ ẹ jẹ́ pé owó tí wọ́n fẹ́ lo yọ̀ láti gbàdúrà ẹ jẹ́ kó jẹ́ àárọ̀ mi ì mọ̀dí mo ṣe ń gbàdúrà mò ń gbọ́ àárọ̀ mo sùn àárọ̀ in the morning ẹ jẹ́ kó wọ́n fẹ́ gbàdúrà ayọ̀ yìí jẹ́ kó jẹ́ àárọ̀ àárọ̀ it means from àárọ̀ àárọ̀ àárọ̀ ìmọ̀bí táàárọ̀ jẹ́ kó ṣàjẹ́ àárọ̀ mọ́jú òjò ọ̀sán má sì jò jálẹ̀ jẹ́ ó jẹ́ àárọ̀ àárọ̀ ohun tó bá ti lè pè láàárọ̀ jáde in the morning use this salt in the morning and the Lord Jehovah God will help you in Jesus name quickly if you want to come tonight let me know maybe I don't know let's see fifty fifty but I will try my best. for us to be here tonight. It's not permanent. Praise the Lord. Okay, Pastor, Hallelujah. I love to. Please praise the Lord. Hallelujah. Mm, so, but maybe tonight, if I'm coming, maybe around 12:30, 12:30 láàárọ̀, mm, which is your 5:30. So you wake up in the morning. Hallelujah. And the Lord Jehovah God bless us in Jesus' name. Um, and also, please, um, by September, October 20, we know what is ahead of us. Let us be a blessing to work of God so we can the showers of blessing and the app can keep work it can keep uh, to work, you know. Uh, because it's not free. I told you there's no free things here. Hallelujah. So let us is the the subscription is due on 1022 of uh, we have not uh àwọn kan tí náwó but lè tó uh, so let's do that before 22 of next month hallelujah and the lord jehovah god will bless you and do great things pé ọ̀rọ̀ pé ẹ̀mẹ̀ ọgbà there is nothing free rí <laughs> kó lọ speak in tongue níwájú oníṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ìwọ náà tó speak in tongue ìwà parí ẹ̀ pé bọ̀dá kí lẹ wí o <laughs> a ní kò ràn owó àpò ẹ ló máa ràn ọ́ mm, so you speak in tongue <laughs> the lord you were God will help us in Jesus name so the lord will do great things for you and also if you have your testimony Uh, somebody say, I have a testimony. Uh, I have a testimony. Okay, if you can do that quickly, if you can call quickly, let's do that. If you have a testimony, call quickly now, quickly, quickly. Let's hear the grace quickly. Call to one minute. I, I don't know, me risk me commenting already. So, sorry. If you can call now, let's do that quickly. Ẹ bá lè pè kíákíá. Ẹ lè sáré pè. Ẹ pè two four zero five nine three two five seven zero. If you have that testimony, oh yeah. If you want to share it, share it, tẹ́fẹ́ share but let me ability I don't know which one. If you want to share it, you can call and uh, you can call quickly, quickly, quickly So let us put in mind and uh, and also these what else again I had. Um, um, I, I, think that's it. You know? And make sure you share it. Be a blessing to other. Uh, to to to your friends. Okay, ẹni ẹ ti gbé okay sí. Hello, okay. Hello, hello ma. Sir. Yes ma'am. Ẹ kalẹ́ sà. ma. Yes sir. Yes ma'am. Yes. I just want to testify to the glory of God. Hallelujah. Um, ní òru around two thirty. Okay. Uh, you know, break out. There was a fire accident below my flat, and um, my other mate, my other flatmates were calling all my floor, smoke and everything. I was in my nightwear, but I'm actually bosses all of were around. You know, they were screaming for us to come out, but I'm actually boss side. It hmm. was so bad. Ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ò jẹ́ kí n jóná mọ́lé. Ṣé kò jẹ́ trapped because wọ́n we are àbọ̀ síta ni there was only entrance, one entrance to the building. we would have been trapped for Mudukwe Lodolo. Mm. But it was so bad and I couldn't come out with anything. Because Momodadi was just my phone mm. and my teaching that I was. So Batimodi Batimori, the um, the magnitude of that fire. Hmm. Ara mi bẹ̀rẹ̀ sí gbogbo gbogbo pé ha ah, báwo my certificate my document kí ni mo fẹ́ mo ṣáà ké but at a point what is important is my life hmm. my life is not replaceable every other thing can be replaced òun dúpẹ́ lọ́dọ̀ lọ́n gbà tí a máa fi wá ọlọ́lọ́dún wa tó tẹ̀ ní òru yẹn tí a máa fi padà wá àwọn káńtù ti wá wọ́n ti wá wò ó okay the building is still standing for gbogbo ìsàlẹ̀ yẹn was gone òun hmm. rí nǹkan kan hmm. so um, based on that um, ibi tó jó yẹn bọ̀ òun dúpẹ́ lọ́dọ̀ lọ́n pé ọlọ́run ò jẹ́ kí orúkọ ẹ̀ dìsòrò dìde láyé mi kò jẹ́ kí ìmọ̀ òkúkú kó ṣe láyé mi kò jẹ́ kí n jóná mọ́lé bí mo tẹ̀jẹ́ aláìṣòdodo ọlọ́run ló dòdò sí mi so mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run and i'm back to my apartment now so mo dúpẹ́ mo yan ọlọ́run lókun pé for sparing my life ìjọ́lọ́run kò pọ̀ pẹ́ sí. Father, we thank you, Lord Jesus, for what you have done. Agbe ọ̀gá o, ìwọ lolùpamọ́ olówó pa ọkàn tó sinmi lé ìwọ Ọlọ́run torí pé agbẹ́kẹ̀lé ọ ò parábìnrin mọ́ pé kò lè rírí ayé rẹ̀ ò pamọ́ fún ohun tó fẹ́ fún wọn ò pamọ́ fún wọn pé ó tu ohun orí wọn ṣe ó tu ohun ó fi ohun tuntun orí wọn yìí ó bá mi plant orí wọn dáadáa ó fi ẹwà ńlá pé kán lè rírí tí ń bọ̀ yìí àti ògo tó ti ṣètò olúwa gbọpẹ́ olúwa gbà yín olúwa gbọpẹ́ tó yẹ pé wàá gbára bẹ̀rẹ̀ lọ́wọ́ agbálagbára tí ń fi ayé rẹ̀ tayò ayò tó ń fa tó ń fa ayé tó ń fa ayé ẹni tayò arábìnrin yìí ó dé ibi ìpín rẹ̀ láyé ó mú arábìnrin débi ilẹ̀ lérí rẹ̀ olúwa gbọ́ pé ìyanu á sì ṣẹlẹ̀ orí á sì dàgbà ọwọ́ ọ̀tún á sì jáde bẹ́ẹ̀ ni á sì rí láì lórúkọ Jésù olúwa wa àmín mi gbọ́ àmín àmín mi lórúkọ Jésù gbogbo tó bá ń bọ̀ níwájú yín àtìlè tó ń bọ̀ yóò jà sí fún yín ẹ ṣàmì àmín mm. God bless you ma God bless you ma gbogbo yẹn tó wà ní àdúrà kó lọ akóso fún yín o ògo Ọlọ́run kó farahàn ẹwọ Ọlọ́run kó bú jáde jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù god bless you god bless you see you see you tonight by god's grace god bless you bye bye.